وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار النبوة محمد صلى الله عليه وسلم ọjọ́ kan là nàbí tòkó ìjòkó tá nàbí wá wà yìí àwọn sọ̀hábì rẹ̀ náà wá wá pẹ̀lú rẹ̀ tòkó náà. orí ìjòkó yìí ni ìbéèrè ti wá wá láti ọ̀dọ̀ àwọn sọ̀hábì àdébùwà Muhammad sallallahu alaihi wasallam. ǹjẹ́ kí náà béèrè? adájúkọ ànábì náà wà nílẹ̀ ànábì lápò iṣẹ́ àlùjẹ́nà pọ̀ tó ọmọ ń kà fún wa ìròyìn àlùjẹ́nà sì pọ̀ tó ọmọ ń ròyìn fún wa èwo nú àwọn iṣẹ́ tó ọmọ wa ń tó pọ̀ yìí dákun júwe kan fún wa kíri ànábì mọ̀ kó dáa pọ̀ tó ọmọ pé àwọn iṣẹ́ ńláńláńláńlá ni wọ́n ń tá a bá sì ń ṣe àwọn iṣẹ́ náà ìrọ̀rùn láti jẹ́ náà wọ́n já sí wọn. júlànà àlà àmà rẹ̀ pé àwọn júlànà àlà afdalil a'mal tọ́ka wa ìrẹ́ Muhammad sallallahu alaihi wasallam sórí àwọn èyí tó dáa nínú àwọn iṣẹ́ ìbéèrè àwọn sàhábà nàbíwá Muhammad sallallahu alaihi wasallam náà ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run gẹ́gẹ́ ló wá fẹ́ fún wọn létí ìbéèrè wọn. pé táwọn tó dáa jù nù sẹ́lẹ̀ fẹ́ béèrè àwọn tẹ́ olóore lẹ fẹ́ béèrè ọlọ́run kọ́kọ́ wá sí ìdáka síwájú náà. ọlọ́run ọba subhanahu wa ta'ala ó kọ́kọ́ fi eléyìí dàbí síwájú fún wa kó lè máa jẹ́ pẹ́lẹ́ tútù láàmú ọ̀tẹ̀. ẹ̀yin lẹ fun fún tó dáa ju o kìí ṣe táàtù wa sọ tó dáa ju fún yín tẹ̀ níbẹ̀ ṣe mọ́ ọlọ́run wa sọ ní ti súrà kalẹ̀ à ń pè ní súrà tó sọ. nínú àwọn ìbẹ̀rẹ̀ súrà yáyà kan wà níbi ayẹyẹ lẹ́kẹ̀dì olúwaníyá ayyuhalladhina amanu ẹ̀rí káwọn olùgbàgbọ́ ló dájú ọ̀rọ̀ kọ́ nítorí báwọn olùgbàgbọ́ òdodo ni wọ́n béèrè béèrè jọ náà amanu. ó ní mo pe ẹ̀yin tẹ nígbàgbọ́ lódodo lima taquluna ma la taf'alun ètò ìjẹ́ mọ̀ sọ ń mọ̀ bẹ́ẹ̀ ní ṣe ìjẹ́ yìí náà fún ara yín pé a ah, èsì ní ṣe kíní yìí o sọ ọlọ́run kọ́kọ́ ti ọ̀rọ̀ eléyìí síwájú náà kó lè máa jápé olóore béèrè ìjẹ́ tí mọ̀ ń ní tètè wà lìjẹ́ náà ẹ má jẹ́ ó jẹ́ pé ẹ̀sùn wa ní sí o ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni kábúrọ̀ mákítá ní ìndàlá ọlọ́run nítorí ó tóbi lẹ́sẹ̀ ó tóbi ní ọ̀ràn ó tóbi lágbàkò níwájú èmi ọlọ́run à ń ṣe kúlù máa la ṣe kí a máa sọ bí ẹ̀mọ̀ bẹ́ẹ̀ ṣe. ọlọ́run ọba fi eléyìí ó fi ṣe ìsíwájú ọlọ́run ọba bẹ̀rẹ̀ sí ní ka àwọn nǹkan dáadáa tí èèyàn lọ sí níbẹ̀ láti wá débi àyà kan èyí ò làwọn adẹ́bí bára wa sọ̀rọ̀ lẹ́nu pé iṣẹ́ olóore ńlá ni o fún gbogbo ẹni tí máa wá nìjọ náà lọ ojú ọ̀nà tó fẹ̀ tó gbèrò ni àmẹ́ni tí ò bá gbójú ọ̀nà yìí bó ti fẹ̀ tó kò lè wà nìjọ náà tí a bójú ọ̀nà àdìjọ náà fẹ́ ojú ọ̀nà àdìjọ náà pọ̀ tá a lè gbà wọlé àmọ́jọ́dé yóò bá ti ṣiṣẹ́ àlùjẹ́ náà èèyàn ó kàn máa gbúrò rẹ̀ ni yóò kàn máa gbọ́ wà sí àlùjẹ́ náà ni kò ní àlùjẹ́ náà náà wọ̀ ọlọ́mọdé mi àti ilẹ̀. olóhùn bá subhanahu wa ta'ala olúwa wa ní yá ayyuhal ladina amanu. هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم ọlọ́run bá ti kọ́kọ́ kà wọ́n sí olórí náà ọlọ́run wá ní yá ayò alẹ́rí iná àwọn olúwa ní mo gbẹ̀yìn tẹ nígbàgbọ́ lónìí. hal adullukum ala tijara ọlọ́run ní ṣé kí n tọ́ka yín ala tijara kí n tọ́ka yín sí òwò kan tí èèyàn máa ń ṣe bísínẹ́sì kan tí èèyàn máa ń ṣe tunjikum nínú àgbà àbí bísínẹ́sì tí mo fẹ́ tọ́ka yín sí yìí ẹni bá lè dá sówò náà tó bá lè ṣòwò náà owó eléyìí ni ó là yín kò nínú ìyá ẹlẹ́ta ẹlẹ́rú ẹ̀dáko ta ló fẹ́ là nínú ìyá nínú wa tí ò tí ò sí láàrin yìí kò sí. àbí ta ló wù kó wọ náà ẹni bá wù kó wọ náà ò ní wá kírun nítorí bá ilé múyàn mọ́ wá kírun ta wájú bá àbá ti wájú bá yìí ẹ̀dáko kí láà fẹ́ wọ̀ àfẹ́ wọ náà náà ni. ọlọ́run á ní ẹjí ń tọ́ka ní sówó kan ẹni tọ́lọ́wọ́ bá pè é tìjáàrọ̀ tìjáàrọ̀ business ọlọ́ni mo fẹ́ tọ́ka yìí sí business kan tunjiikum min azabin alim inna tijaratun rabihatun la jabur business eléyìí business tó wà profitable ni ọ̀rọ̀ à sẹ́wọ̀n pé gbogbo tó bá ń pè ní business láyé ẹ̀mí méjì gbọ́dọ̀ ní ẹ̀mí pẹ́tọ̀ bísínẹ́sì tí mo fẹ́ dáwọ́lé inú kí n dáwọ́lé kí n jèrè ẹ̀mí kan nù ẹ̀mí kejì ni pé inú kí n dáwọ́lé kí n sì ṣọ́ọ̀tì wọ̀ gbogbo òwò tí máa ń ṣe láyé nù. àbúrò tọ́lọ́wọ́n bá ń pè wá sí ìdáàrọ̀ tó rọ bí hàtò láǹtẹ̀bùrù owó ní béèyàn bá ele ti dá sówò náà tó ṣòwò náà ewo tó gbọ́dọ̀ jèrè ní tọ́ọ̀sì ìlú ìtìláyìláyì ẹ dákun bísínẹ́sì tọ́lọ̀ ń bá polówó fún yàn èèyàn máa sájẹ́ yìí irú bísínẹ́sì bẹ́ẹ̀ ọlọ́mọ tèmi lẹ́ni tó sájẹ́ yìí irú ẹ̀ bísínẹ́sì téèyàn gbọdọ máa dààmú ara ẹ̀ lórí kémi náà gbọ́dọ̀ kówó lé lórí ni olùwà ni ẹ tún wá gbọ́ bísínẹ́sì tèmi ń polówó fún yìí òwò tá à ń polówó nǹkan àkọ́kọ́ tí bísíǹsì ló ṣe pé ni pé ìjọ tó o bá ti partake nínú bísíǹsì tá à ń sọ yìí tí ìwọ náà kópa nínú òwò yìí ọlọ́ni àkọ́kọ́ achievement yẹ àkọ́kọ́ profit yẹ àkọ́kọ́ èrè náà kọ́kọ́ jẹ ni pé tòǹdì kún mi nà ága mi nà ága bísíǹsì yóò láyé kò nínú ìyàlẹ́ta ilé o gbogbo ẹni tó bá ti partake nínú bísíǹsì yìí. kò lè wọná mọ́ ọlọ́mọ́sí ni àfihàn ọmọ náà lọ́wọ́ àti ní túnjí kò bísínẹ́sì yóò láì nínú náà ni kúrò nínú ìyá ẹlẹ́ta ilé rẹ̀ jama ìjẹ́ kí náà kí tá a gbọ́dọ̀ bọ́lọ́wọ́ ọba dòwò pọ̀ tá a fi gbọ́dọ̀ jẹ́ wéèrè yìí kò bẹ̀rẹ̀ wọn bá n'i wa wa wa ẹni àti èmi àti ọlọ́mọ yọ wálẹ̀ náà ọlọ́run àti ká lè jẹ́ ká dé bọ́lọ́wọ́ dòwò yìí pọ̀ ká الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه واتبع هداه إلى يوم القيامة. Ọlọ́run fẹ́ ẹ́kílẹ́mì owó tá a máa ń ṣe tá a máa ń ṣe nù tí ó láyọ̀ kó nínú ìyọ̀tà ẹ̀rí olùwà ni tó mi ní wọn náà bí náà ìwà sọ̀rọ̀ àkọ́kọ́ wòyí ni pé tó mi ní wọn náà bí náà ìwà sọ̀rọ̀ ọlọ́lá kọ́kọ́ bísínẹ́sì yìí owó àkọ́kọ́ oníkẹ́ kọ́kọ́ nígbàgbọ́ sí èmi ọlọ́run àti ìmáàmù lè la ṣẹ́wárí ìnígbàgbọ́ lọ́lọ́run alìmánu bí wùdúùdì ká nígbà àkọ́kọ́ lọ́wọ́ ọba mẹ́ wà ní ìmánu bí wùdúùdì yájì ká nígbà àkọ́kọ́ lọ́wọ́ ọba ló dá wa òun ló dá níta ń lò òun ló dá níta wà ń rò pa wà ládàá ọmọ ènìyàn mọ fẹrẹ àwọn èèyàn wa láti fáànù yọ olùwà ni ọlọ́wà kọ̀ọ̀kan lákọ̀ọ́kọ́ mu wà máa ta àmàlù àti ẹ̀yìn àti ń tẹ̀sí ọlọ́wọ́n bá ló dá gbogbo ẹ̀ òun ló ní wa òun ló dá wa òun ló ṣe wá òun ni ó sì ní wá ara ìgbàgbọ́ sọ́lọ̀ ló tó inú wọn bí ńlá a sì nígbàgbọ́ pé ìgbó ṣe pé òun nìkan ló dá wa òun nìkan ló dá sánmọ̀ tá ń lò òun nìkan ló dá ilẹ̀ tá ń lò òun nìkan ló dá omi òun nìkan ló dá iná òun nìkan ló dá dẹ́gùn òun nìkan ló dá jẹ ẹ̀mú òun nìkan náà la gbọ́dọ̀ máa wá ṣèjọsìn fún òun ni ọlọ́wọ́ ọba ti máa ń fi ọ̀rọ̀ yìí sílò fún wọn lọ́lọ́ Qur'an ọlọ́wọ́ ọba ti máa ń ṣe mọ́ bí ọ̀rọ̀ ẹgbẹ́ ẹwà àwọn ẹ̀dá ọgbọ́n ti ronú olúwa ní ẹ̀wọ̀ wọ́n ti má lèmi nìkan ní gọ́ọ̀mọ̀sì báyìí bẹ́ẹ̀ gbọ́ yìí olúwa ní wọlé ìnta ẹ̀sà wọn kọ́lá kan sàmà wá àti wọn àrùn lẹ́yìn ọlọ́ni kúndà wàlẹ̀ ìmọ̀ ẹ̀ǹtẹ̀hùn mọ́ni kọlẹ́pọ̀hùn lẹ́yẹ̀kú lọ́nà ọlọ́ni jẹ́ ẹgbẹ́ bí àwọn èèyàn sí àwọn gẹ́gẹ́ bó ara lára wọn ta ló dá wọn wọ́n lè ní ọlọ́wọ́ bá mo dá wọn tó bá dé pé mi nìkan mo dá sẹ́mọ̀ ẹ̀ lò èmi nìkan mo dá ilẹ̀ èmi nìkan mo dá omi èmi nìkan mo dá dẹ́gùn bóò ní òsì wá ti bá wà délé ayé tán ìgbà yẹn láti wá mọ nílò pé à ẹ bàbá ṣe ń Ọlọ́run àtúgbọ̀rọ̀ mọ bẹ̀rù nǹkan míì náà o. nǹkan míì tí ṣe délé ayé nǹkan míì tí ṣe ń jẹ nǹkan míì tí ṣe ń mu nǹkan míì tí ṣe ń á ti òun náà. ẹlòmíì bẹ parọ́ parẹ́ yóò wá ní à kódà ń bẹ ní ká wá bẹ̀rù ọlọ́run lẹ́ẹ̀kan ṣoṣo alukurani èwo tí alukurani ti ń bẹ lọ́wọ́ àyè bá sọ bá nẹ́bù wa Muhammad ewu ah, làbùrọ̀ máa pa wọ́n bá alukurani ṣẹ́ẹ̀dì nílẹ̀ Yorùbá yìí àyìnbọn wọn ara wa ni o ṣẹ́ lórí burúkú ti ń tún kéèyàn parọ́ bá alukurani ah, tó ọ lójú pé ń bẹ́ẹ̀ níbi táwọn kùránì ti bẹ̀rẹ̀ débi tó parí sí kò sí pé ẹbẹ̀rù ayé ẹbẹ̀rù ẹnìkan nígbà kan débi táwọn abẹ̀rù ọlọ́wọ́ ọba nígbà ẹ̀yọ̀ kan kéré ẹ máa ná ní ẹbẹ̀rù ọlọ́wọ́ nígbà ogójì a ẹbẹ̀rù èèyàn nígbà ogójì kẹ wá bẹ̀rù ọlọ́wọ́ nígbà ẹ̀kan kò sí ní jẹ́rẹ́ ọlọ́run náà lẹ́gbọ́dọ̀ mọ́ bẹ̀rù ọlọ́run náà nípa yà lẹ́gbọ́dọ̀ mọ́ bẹ láyà yìí àmọ́ nǹkan dàrú mọ́ ọ lọ́wọ́ ẹ wá rí olórin olórin ilẹ̀ yorùbá náà láì mọ̀ wọn ara ẹni òun náà wá ní ẹ inú kùrámì mo ti rí abílà òun pẹ̀lú kábílà òun tẹ̀gbọ́n tàbúrò wọ́n fẹ́ra wọn rí inú àlùkùrámì yìí náà la ilaha illallah muhammadu rasulullah yóò tún ní inú àlùkùrámì náà lòun ti rí jẹ̀síyù jẹ̀síyù ti ń tẹ̀fá nínú bo ń tẹ̀fá nínú alukur'an la ilaha illallah àìmọ̀wárẹ́ ní àìmọ̀bọ́lọ́wọ́ ọba ti tú àtàìmọ̀rí ibú tí ń bẹ́ ń bi ká máa jáde apá ìrọ́mọ́lọ́wọ́ báyìí ní òjẹ́ kọ́ máa nẹ́bí adámu jò fara rẹ̀ jẹ́ àná òde yìí ẹrú ọlọ́run bá kan fẹ́ mí ìlànà ọba àlámọ̀rí ọ̀rọ̀ kan wa ọ̀tọ̀ lójú àti ìròyìn ikú tó ti gbọ́n pa wa ẹni wá dé àwa sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ wá dé bí ọ̀rọ̀ kan ó bá ní à òun ti lọ kéwú bì kan báyìí o ó ní kò dẹ̀ sí nǹkan tó yẹ kó náà mọ lọ kéwú àwọn àfa ló fà á àtijọ́ kí ló dé ó látà lásùn bì kan ló ń wà pé ọlọ́run ló mọ ìyá gbogbo àwọn àfa látà lásùn bẹ̀ kò fẹ́ẹ̀ sí ìdí òkú ẹnu kó fẹ́ tẹ̀wọ̀n fóun mo ní ara ẹ̀yìn ẹ̀ ti fẹ́ wọn à òun ti bẹ́ lé ọkọ à ṣé àwọn àfa àwọn ò mọ̀ pé ń bẹ́ lé ọkọ ni wọ́n mọ̀ pé òun wà lé ọkọ ọlọ́run tí wàá lọ sí ó ní mí inú wọn òun sọ àgbákọ̀rọ̀ sí mi láwọn tó wà lórí ìdúró báyìí tó tó dàbí kó wọlé ilẹ̀ ti lárúgbó rù obìnrin wa narí ti ṣẹlẹ̀ kan ó ti lẹ́nìkan tó jẹ́ x rẹ̀ tó bá ti ní x lọ́dọ̀ àwọn èèyàn tán mọ́ láwọn lajú àwọn ẹni tó ti jọ fẹ́ra wọn rí tán ti jọ nígbà mi lè jẹ́ tó jọ ṣe lánàá ẹni wọn wá jọ wá rí àwọn lóde yà á ó lóun wá ṣe mi pé òun bá lọ exchange number pẹ̀lú ẹ̀ owó exchange number tó bá bẹ̀rẹ̀ sí ní pé òun pé ah, níbi tá a fọ̀rọ̀ sí jẹ́ ká tún máa ká tún máa bá a lọ́rùn a ah, wọ́n ti níyàwó tiẹ̀ mi náà ti lọ́kọ tèmi èyí tó ń pè mí sí àlèmọ̀ ló ń pè mí sí ṣé ká tún wá yẹra ọlálẹ́ òun rẹ̀ wá sí ìjókòó mòlúdì náà bí òun náà ah, òsì tó burú mẹ́ra tọ̀ obìnrin ibà rò pé a ìbá bá àkànlóyìn báyìí tí òun wá sí mòlúdì kóun ó fẹjọ́ sún àbá ẹgbọ́kùnrin yìí sọ̀rọ̀ ọmọ onígbọ́ rẹ̀ yín ni o láyéláyé rẹ̀ kó mọ̀ máa pè mí sí mo ti ń pè mí sí mo nígbà tí wọ́n gbọ́ àfa àfa ni ìsìláàmù yìí kò yíbo yérú yín báyìí ni ẹ̀sìn yóò lé tó tó báyìí ẹ̀ ń kílẹ̀ mí pé kò lé ó ní ẹ sórí àwọn kìnnì kan wà ní alukoran àtẹlẹ mọ sọfún yìí báyìí nítorí bẹ́ẹ̀ ní gbọ́ yìí. ìyẹn ni ẹ ṣàlàyé fún mi torí mi náà fẹ́ kó yé mi because ọ̀rọ̀ burúkú tí ọ̀bọ̀ ìjẹ́ sọ fún inú jẹ́ ń bí mi ná bọ̀ kílẹ̀ yìí lọ pé kò yé mú ní ọ̀rọ̀ tiẹ̀ náà mò ń bá ẹ sọ ṣé wọ́n mọ̀ pé wọ́n anú àlùkùránì bá nàbì kan yálè àwọn tá a jọ gbọ́rọ̀ yìí bẹ́ẹ̀ jòkó yìí à mo kí gbégbé ẹ oní yóò oh, yẹ mo wọ anú àlùkùránì bá nàbì kan yálè pé ọlọ́wọ́n bá ní ká nàbì kan máa wọlé àwọn opó lálalẹ́ ẹ̀dàkùn àwọn ọ̀rọ̀ bú tí àwọn àfáà kan ń spread káàkiri yìí èyí ò wá mọ gbọ́rọ̀ ọ̀rọ̀ ni ẹ wá mọ kàwọn àfáà ní ipò ẹnì kó wa láti fi ipò ẹ wá dárúgbọ́n lóhùn àní ẹjọ́ wọ pálapàla ohun tá a máa ń ṣe tá a máa ń gbọ́ lọ́wọ́ ọba jèrè ibi àti lọ́nu tu'minuna billah ká nígbàgbọ́ sí lọ́wọ́ ọba ní Allah òun nìkan ní òun nìkan ní ọba tó dá wa tó sì ga gbogbo ń láàrin òun nìkan láti gbọ́dọ̀ mọ́ dọ́sìn òun nìkan láti gbọ́dọ̀ mọ́ bẹ̀rù òun nìkan láti gbọ́dọ̀ mọ́ gbára ní ó nìkan lá gbà pé gbogbo àlámọ̀rí báyé ti ń lọ báyé ti ń bọ̀ ọwọ́ rẹ̀ ló wà àníní nǹkan ìgbára lé mi àníní yìí dáàmọ́ tó kọ́ àníní yìí dáàmọ́ tó mọ́bí àníní yìí dáàmọ́ rì mọ́lẹ̀ àníní yìí dáàmọ́ pálá àníní yìí foríbalẹ̀ fún abidani dẹ̀mọ́. ìwọ tó gbà fọlọ́run ọba tó ọ sọ mi ènìyàn nídìí kó wá nǹkan mí lẹ́yìn ọlọ́run gbogbo ọ̀wá ewu tí ń bẹ nínú tá a wà ewu tó sọ̀rọ̀ àǹdí wọn lọ́nà ìtọ́lọ́mọ yẹ tẹ bá mọ awọ tọ́lọ́wọ́n bá fi bo oyún nínú ìyá awọ fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí ni o awọ fẹ́lẹ́fẹ́lẹ́ gbogbo náà wà ní kinní kan ẹnu wúwo obìnrin àpòlùkẹtọ wà bá pò o awọ kan báyìí inú ìbẹlẹmí àti ìmọ wà náà ń pè àpò kẹrínú awọ yìí la hawla wala quwwata illa billah ẹgbẹ́ ẹbẹ̀ náà ni gbogbo oúnjẹ tí ìyá wa bá ń jẹ ẹgbẹ́ ẹbẹ̀ náà ni ó mọ̀ wá o. ìyá ẹlòmíì sì ń bẹ nù wa kò mọ oúnjẹ tútù jẹ àbóúnjẹ gbígbóná. oúnjẹ gbóná ìyàwó mọ̀ jẹ́ á sì mọ̀ wá mẹ́. bó ti lè wò ó gbóná tó kò mọ̀ kí àfẹ́sẹ̀ mi àtìyìn awọ fẹ́lẹ́fẹ́lẹ́. ẹ lákùnjẹ́ tèmi àtìyìn bá wọ ká lè dé nǹkan gbóná dání ká ní àyíká ti wọ ìmọ̀wọ́ sọ́wọ́ àbàdà yìí. ẹ bó láti wá ń bẹ nù ìyá wa o ẹlòmí ó sì sọ wa tó ń ti nǹkan gbígbóná sí ìyá wa ń jẹ a sì wálé ayé láyọ̀ àtàlàfíà lẹ́yìn pé ìyá wa ń jẹ tí ó máa jẹ àsìkò tútù ń bẹ náà ni. àsìkò oorun níbẹ̀ náà ni ibi tí ó ti wẹ̀ níbẹ̀ náà ni yóò fomi tútù wẹ̀ yóò fomi gbóná wẹ̀ yóò ní gbogbo ẹ̀ máa wẹ̀ yóò máa rí náà kódà ẹlòmíì ń nù wa ìyá ẹlòmíì ṣubú toyún toyún kò sì fọ́ lórí ó ṣubú nú oyún ọmọ inú rẹ̀ ò sì fọ́ lórí ẹ dákùtà ní sọ wa ńgbà náà adúó a mọ̀ tágbàkò bá ṣẹlẹ̀ nínú lónìí tí wàhálà bẹ́lẹ̀ nínú tí ìyá bá láìsàn kan tí ń ṣe kò síbi a lọ inú tá a wà náà nù o malaria ó sì mọ ṣe ìyá tó bí wa kò sì ní àfẹ́tì ọmọ yóò tún wá ọmọ ọlọ́tún wá fáwọn ọmọ àtẹ́bí adámọ̀ ní ọgbọ́n àti òye wọ́n sì ọmọ tí ń bẹnu ọmọ ó sì mọ lálàáfíà ìyá sì lè ní àìsàn kan tí ni ó yẹ kó ọmọ kò sí lọ́dọ̀ ẹ̀ àwa ti ilé ayé tán kán wá ní ọlọ́run ọba yóò ṣe kó tì mọ́ ọlọ́run ní òwò téèyàn máa ń ṣe téèyàn máa ń tèrè ní pé tó omi lóná nílá ẹni nígbà kó sèmi ọlọ́run ọba èmi ọlọ́run ọba ẹgbà pé mi bẹ́ẹ̀ ẹgbà pé mi nìkan mo sì darí àti gbogbo tẹ bá nínú ayé kẹsì gbà pé mi nìkan ló yẹ kẹ mọ jọ́sìn wàrà sóòlè ọlọ́run ní kẹ tó wá nígbàgbọ́ sí òjíṣẹ́ mi táwọn òjíṣẹ́ ọlọ́run jọ mọ́ anábọ̀ Muhammad sallallahu alaihi gbogbo àwọn òjíṣẹ́ tí wọ́n síwájú rẹ̀ gbogbo wọn náà la gbọdọ̀ nígbà tó sí àmọ́ gẹ́gẹ́ bí òjíṣẹ́ tí wọ́n rán sí wa tànàbí gbọdọ̀ máa wá lẹ́kàn lọ́dọ̀ wa sallallahu alaihi wasallam a gbọdọ̀ nígbà tó sàdẹ́kùn wa Muhammad gẹ́gẹ́ bí òjíṣẹ́ tí ọlọ́wọ́n bá rán sí wa tẹwárí nígbà tó sàdẹ́kùn wa Muhammad nǹkan tó rí kwaya lọ́dọ̀ wa náà ni pé kásàmọ̀ tẹ̀lé gbogbo àṣẹ tí má fi pa tọ́ àtúgbò fíìmù àmà gbogbo àṣẹ tí má fi pa ká má

ọlọ́wọ́n bá tún wá tẹ̀síwájú fún wa nínú àyà yìí ọlọ́wọ́n bá lẹ́yìn tẹ́ bá ṣe pé tu'minuna billah tẹ́ gbẹ́ ìlú ọlọ́wọ́n ọba gbọ́ wal yawmil akhir tẹ́ gba ọjọ́ tẹ́ wa rasuli tẹ́ ti gba òjíṣẹ́ èmi ọlọ́wọ́n ọba gbọ́ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wa tujahiduna fi sabilillah ọlọ́ni òwò tí mo wálẹ̀ Olúwa wa ní wa tujahiduna fi sabilillah kẹ́ ẹ tún wá máa jagun kẹ́ ẹ máa jagun sójú ọ̀nà èmi ọlọ́run kẹ́ ẹ máa ṣègbìyànjú sójú ọ̀nà èmi ọlọ́run Olúwa wa ní bí amwalikum wa anfusikum ọlọ́run nìkan méjì lẹ́bi wájà bí amwalikum ọlọ́run lẹ́nu náwó yín sójú ọ̀nà tèmi ọlọ́run àwa ni eléyìí tó délẹ̀ yìí o iye báyìí la ní ibi mbẹ́ jẹ́ pé wo tiẹ̀ ní òun wà mbẹ́ o ẹ̀yin dàgbé tó dúró dèmi ọlọ́run náà bí àwọn àdìgún ẹ̀náwó yìí ti dèmi ọlọ́run ẹ̀náwó yìí ti sí ọlọ́run ẹ̀náwó sí yìí sí gbogbo tí ó bá fa kágbé ìsìláàmù kágbé ẹ̀sìn ọlọ́run ọba kágbé gbólóhùn ọlọ́run lárugẹ ọlọ́run ni ẹ̀rọ náwó sí owó náà di mélòó báyìí jàmọ́ ó di mélòó mẹ́ta àkọ́kọ́ ká nígbàgbọ́ sí ọ̀la ẹlẹ́ẹ̀kejì ká nígbà pé sani òṣìṣẹ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ká wá máa ṣègbìyànjú sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú kíni pẹ̀lú owó wa ọlọ́run wa ni wà áwùfùsìkùn wà áwùfùsìkùn ọlọ́run ní lẹ́yìn pé ẹ bá náwó yín nǹkan kejì dáa tó fẹ́ kẹ́ ẹ máa ná sójú ọ̀nà èmi ọlọ́run ọba ni pé ẹ máa ná ẹ̀mí wa tujahiduna fi sabilillah bi amwalikum wa anfusikum ẹ máa láwọn owó yín sójú ọ̀nà tèmi ọlọ́run wà á ń fosikú ẹ̀mí yín náà ẹ máa fún tèmi ọlọ́run bó láti máa fẹ̀mí di ọ̀rọ̀ pé ẹ máa gbàdá gbé ìbọn nítorí tèmi ọlọ́run gbọ́dọ̀ sáwọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ sáwọ̀. àmọ́ ti gbé gbogbo àwọn tó láwọn ń bọ́ǹbù àwọn ibìkan káàkiri tó ń bọ́ǹbù ara wọn tó ń yìnbọn para wọn tí wọ́n lọ ṣọ́ọ̀ṣì àwọn kírísítẹ́nì tí wọ́n máa lọ rè bọ́ǹbù wọn mọ́bẹ́ jihad gbọ́dọ̀ ń ṣe òru. wọ́n ń dàlú àwọn eléyìí tẹ́rọ́rìsì lápẹ̀lú wọn àwọn mọ̀ǹdàrú ni wọ́n àwọn eléyìí. gbogbo àwọn tẹ́ bá ti rí tí wọ́n bá ti ń lọ bìkan máa lọ bọ́ǹbù àwọn èèyàn mọ́bẹ́ kódà kan máa lọ islam ọ̀kan ní ẹ̀mọ́ ẹ̀jẹ̀ àjàjẹ́ òní borí gbígbé wa ẹ wà nẹ́gbà muhammad salman anabi lòdìbí ọdún mẹ́tàlá maka mọ́ká wọ́n jẹ wọ́n fìyà jẹ àwọn sàábì rẹ̀ ọlọ́wọ́n bó sì ní kó lọ rí ni ìyá láti mọ̀ sí àti gbogbo náà gbogbo nǹkan náà lágbọ́dọ̀ mọ́bi kódà tá ànábì tún dé a ah, bàbá mi mo tún wá dé wá bòmí náà ẹ tún wá ní fi mí lẹ̀ lọ́rùn ni ọlọ́run wá tẹ̀ ń pàṣẹ bá nínú ju pé à tá a bá ní ọṣẹ ìsìláàmù àní ọ̀dàgọ́ ó yẹ yín náà yí ju padà sí wọn nítorí bí ogun ní ìsìláàmù. ìgbò wa ti bọ́ wà nábì tẹ èkú ìlà ó wá ti pé sọ ó wá kú òní bàbá wa kógun jà yín ẹ̀yin gẹ́ mọ́ kógun jà wọn náà. wọ́n gbọ́dọ̀ wá gba ìsìláàmù so jihad ó ní àgbọ́yé ó ní àgbọ́yé bá a ti gbọ́dọ̀ mọ ṣe kìí ṣe táàmù wá fi dàdúrú báwọn yẹn ti fi ń dàdúrú yìí gbogbo orú yìí tá à ń rí àti Afghanistan àti gbogbo òlú tá à ń gbọ́ káàkiri ẹ àti Syria àti Egypt àti Libya àti gbogbo òlú tó ti ń dà wọn kọ́ńtì Islam láyé lèlú terrorism ni o jihad kọ́ náà ń ṣe mẹ́wọ̀ ẹni bá sì bá ro ogun bẹ́ẹ̀ lọ ó kúkú jíbà kò kúkú ṣàkàdà ó kúkú ṣàkáwà kò kúkú ṣàádà. kí ló fà á mo ní pé ká ma lọ dàgbúrú ká máa kó lórí kan wà ní ẹ kò ṣe lọ́rùn àbí lé dànù wá sínú ìlú wá ìbọn mọ́ra yín lọ́wọ́ wá pa akọ pa abo ìlànà ọlọ́wọ́n jihad islam jihad jihad hawa afa àti bá ti ń gbé àwọn èèyàn lọ́bẹ̀ àmọ́ náà ẹ olórí kan ó yá ẹ máa lọ rè bọ́m̀bù wọn ẹ máa lọ rè pa chọ́ọ̀chì mọ̀ pé ìran olórí kan ẹ̀ níbi ẹgbẹ́ kó nbẹ̀ kó máa ìwọ́n mọ́tà ẹ wo àwọn ìlú àwọn lárúbáwá táwọn àwọn bá wọn sọ̀rọ̀ bá wọn sọ̀rọ̀ gbogbo wọn ló ti dàrú tán báyìí gbogbo wọn ló ti dàrú tán báyìí Arab Spring ní olórí ilé ìgbọ̀dọ̀ kó mẹ́ ẹ ó ti lo thirty years níbẹ̀ ó ti lo forty years níbẹ̀ àwọn ògbábòsí òun nìkan kọ́ ló wà mẹ́ wọ́n torí ẹ̀ wọ́n da síríà rí ìyẹn ti ń gbà lọ́wọ́ lọ́wọ́ báyìí níjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ tunisia ni wọ́n ti bẹ̀rẹ̀ ó kó tunisia ó dé Egypt nígbà ó dé Egypt àwọn ará Egypt náà yarí Husni Mubarak àwọn òfẹ́ mọ́ ẹ ó bá thirty years ó ti wà mẹ́ ẹ ó ti súnmọ́ forty years ó wà mẹ́ ó gbọ́dọ̀ kó mẹ́ òun náà yarí ìní kó mẹ́ ọ̀rọ̀ gbogbo láàrin òun àtàwọn ọmọ yìí ó pẹ́ ó yá wọ́n padà rí ṣíṣínú mubarak gbé lóòótọ́ àmọ́ ìlú ọ̀wọ́ òtòrò nígbà tó wí. torí gbàtọ́ gbàtọ́ mi lọ tán aláwọn náà fẹ́ẹ́ ìdírẹ́sì democracy ẹ ẹnìkan làwọn fẹ́ kó mọ wà ń bẹ̀ èèyàn ń pè ní murusi murusi náà débẹ̀ gbogbo tó lóòótọ́ ọdún kan lọ ó tún dàrúgbò náà lọ́wọ́ ìsín Egypt ò ní ti yọ ẹ kó bẹ́ẹ̀ lọ Libya Gaddafi ẹ̀ràn kan ní Gaddafi àwọn ògbádùn àwọn tó ń ní gàdábì lo kíní kan years níbẹ̀ ọ̀gọ̀rọ̀ wọn ò sanwó iléèwé rí o tó sì fi parí yunifásitì ẹ̀sùn lórí yóò dá ọ̀nà wọn èyí ṣe irú ọ̀nà táwa ní nàìjíríà yìí o wọn èyí mú náà wọn lọ́bẹ̀ o àwọn kan bẹ láwọn arúgbó wọn tó bá dọ̀ síkítù ọ̀fẹ́ níwòsàn tí wọn ò gbogbo orú tí ò bá rò lè mọ tí wọn. irú ìgbádùn tó ń gbádùn rèé wọ́n yarí mọ́ lórí wọn lọ́wọ́ agbọ́dọ̀ lé lọ agbọ́dọ̀ lé lọ wọ́n lé gàdáfì wọ́n pa gàdáfì ń pakúpa Libya òun ni òtòmọdé níyì o Libya òun ló ti pọ̀ ọmọ Nàìjíríà ọmọ ìlú tó bá débẹ̀ ń pa wọ́n ń ni o Syria tèmi àárọ̀ yìí náà àwọn náà ti ń bẹ lórí wàhálà bẹ̀ kí lóri wàhálà náà ti gbé yìí àwọn ètò òsì máa gbá sábẹ́ pápá ìsìláàmù làwọn àwọn ni wọ́n mọ̀ fún wọn ní rọ́ǹdì fatuwa wọ́n mọ̀ lọ́dẹ fi dàlú. ìránù báwọn ò tí ì rí tí ìyí ò tí ì dọ́dọ̀ tiwọn bó tiẹ̀ ṣe pé ìsìláàmù tiwọn ìsìláàmù tó wà questionable ni torí kìí ṣe ìsìláàmù tí gbogbo ẹ̀yin mùsùlùmí ń ṣe làwọn ń ṣe àwọn náà láti bí ọdún mélòó àwọn náà ṣàgbéjẹ lọ́wọ́ amẹ́ríkà náà làwọn bẹ́ẹ̀ fa wàhálà láti jọ ìjọ yìí ìkànnú àwọn tó jáwọn olórí wọn lamẹ́ríkà tiẹ̀ pàdé ọjọ́ mélòó sẹ́yìn èyí wọn èyí ìkọ́tẹ̀ kan báyìí àwọn bẹ́ẹ̀ rí tàríyèsí padà àwọn bẹ́ẹ̀ ṣe kíní padà àwọn náà ju bí ẹ̀dá olóró bí ogún tó lé níbi twenty two wọ́n jù sí kíní àwọn amẹ́ríkà tèmi àárọ̀ yìí báyìí àti ìjọpọ̀ pẹ̀yọ̀ kan nu wọn ẹ̀mí ti ń sì ṣòfò. plane crash ó ṣẹlẹ̀ nínú ìlú wọn yìí náà láàrin ọ̀sẹ̀ tá a lò yìí náà ni èèyàn bíi eighty five èèyàn ló kú dànù dànù. àwọn tó kù dà níbo lẹ́yìn wà àwọn amẹ́ríkà tẹ wálé ẹgbẹ́ bá jagun ó nìkan kò kúnnú tiwọn yìí kí wà ní wàhálà tẹ kóra yín sí gbogbo tó dé yóò bá ti lo ẹ̀kọ́ Islam láti fi ṣe gbogbo tí Islam wá gbé kalẹ̀ ìdínà jẹ́ ìmọ̀ títí òmò jáde bẹ̀rẹ̀ so jihad ó ní ẹ̀kọ́ o lásìkò tá a wá wà yìí mọ́ra wa fáànà ni pé ẹ̀yin mùsùlùmí ò lágbára láyé lénìí tó bá ń sọ àwọn tí agbára ayé ń bẹ lọ́wọ́ wọn lénìí kò sí ìlú Islam ẹyọ kan báyìí láàrin wọn ìlú Islam ẹyọ kan hátà Saudi Arabia àtàwọn ọmọ gbogbo ń tí Saudi ní láyé lénìí táàbí lè lágbàáyé rẹ̀sẹ̀tì wọn owó nìkan náà ni o. tọ́rọ̀ bá dogun Saudi ò gbọ́dọ̀ ní ẹ kí ló ń ta Amẹ́ríkà láìláì lọ́wọ́lọ́wọ́ náà báyìí. Islam sì ni pé ijó tẹ́ ẹ̀ bá sí ìlágbára ogun àyè máa kéde ogun. ijó tá ànábì ò lágbára rẹ̀ lùlù mọ́ká kò lóun fẹ́ máa dájú pé àwọn ti bẹ̀rẹ̀ lùlù mọ́ká wọ́n pa ànábì dànù wọ́n pa gbogbo àwọn sọ̀rọ̀ ló fi jẹ́ pé gbàgbọ́ wà nẹ́bí tó jẹ èkú ìdà ló tó béèrè ikú tó pa jọmọ gbogbo àwọn ọ̀dọ́ tá a mọ ń lọ léèwé tá a lọ sùúrù àbáwa tá a lọ lé kéwú náà gbogbo àwọn ìjọ ìjọ ìjọ tá a bá mọ ìjọ ènìyàn jẹ afurá o má jẹ kẹ́ni kó tiẹ̀ lọ kí ẹ àwọn pa àwọn ọmọ ìyáwá ní kinní kan mọ nìṣó mbẹ má wò àbá àtúnyọ nìṣó mbẹ òun ò nílò òun àtàwọn ọmọ díẹ̀ wọ́n kóra wọn lẹ bíìtì létí òkun àwọn ọmọ ọlọ́rẹ̀ gbádùn wọ́n sì máa sọ fún wọn pé nìṣó jihad jihad ẹ̀mí tiẹ̀ ó lọ dànù dànù òun ó sì máa gbádùn pẹ̀lú ìyàwó àtọmọ tiẹ̀ gbogbo orú àwọn àbá àtọwọ́ àmọ́ pépè bẹ́ẹ̀ tí wọ́n ti ní lágbàáyé nù jẹ́mọ́ ń bolómú wa yà lọ síbi tágẹ́ẹ̀tì wa lè nìkan yìí ìgbà ń lọ ni pé owó tọ́lọ́run ọba dájú wa kọ tukuminuna billah ká nígbàgbọ́ sí Allah wa rasuli ká nígbàgbọ́ wàtùjáhìlúnà bí sabilillah kẹ́sì mọ́ jagun sójú ọ̀nà ọlọ́run bí amúhálìkùn pẹ̀lú owó yìí ìwà máa náwó sójú ọ̀nà ọlọ́run má náwó rẹ̀ fáwọn tí wọ́n láwọn fẹ́ lọ rí fún ìlú kan ọ̀nà ń kọ́ mọ́sálásí kan ládùúgbò yín náwó síbẹ̀. ẹ kíní kan kíní kan àfa kan nílé kí wọ́n kọ́lé kí lọ́wọ́ náwó síbẹ̀ ọmọ kan bẹ kò rówó sí náwó síbẹ̀ òun náà ìsìláàmù lọ́wọ́ ni o ọmọ kan orílẹ̀-èwe lọ mùsùlùmí sì ni náwó lé lórí torí pé tó bá lọ tó bá tó bá padà ṣàǹfààní bọ̀ mẹ́ yóò wúlò fún Islam bí àfúnṣikún ọlọ́ọ̀ni ẹ̀dún wá ní ẹ̀mí ara yín ẹ̀mí wa tá a mọ̀ ná lásìkò tá a wà yìí ẹja mọ̀ fara wa ṣiṣẹ́ fún tọ́lọ́run ká fara wa ṣiṣẹ́ ẹ má jẹ́ bíríkìlẹ̀yà wọ́n ní ìṣọ́lọ́wọ́ bá kọ́dé lẹ̀ fira rẹ̀ rẹ̀ lẹ̀ ẹ̀fọ́ níjọ́ ìjọlọ́wọ́ bá kẹ́tẹ́lẹ̀ fira rẹ̀ lẹ̀ ìwà àfá ìjọlọ́wọ́ bá kẹ́tẹ́lẹ̀ fira rẹ̀ lẹ̀ tó bá di pé ẹ à ń pa àwọn ìyá adé kiri kan ẹja lọ rẹ̀ jagun ẹ wà farabalẹ̀ ẹgbẹ́ làákà ìlú kalẹ̀ ṣé kẹ́ ẹ lọ bẹ̀ lásìkò yìí ló sáǹfààní ni àbí lílọ yín gan ẹ lọ rẹ̀ ṣẹ̀dí ara yín lògbòdò ni lọ́wọ́lọ́wọ́ báyìí mùsùlùmí agbára yìí ò yìí sí lọ́wọ́ wa ìjọ tá a bá sì ti lágbára àyè máa ń béèrè ikú tó pa kí ni tó para báyìí. káwa mùsùlùmí lọ sí mẹ́lọ̀ ìta gbọ́dọ̀ máa lọ túnṣe lára ara wa báyìí ni pé ẹja kọ́kọ́ dára wa padà síbi tọ́lọ́run náà ọlọ́mọdé àbí tọ́lọ́run bá kó fi rẹ́ni kọ̀ọ̀kan wa lọ́rùn ọlọ́run wa ní pé dáàdìkún khairun lakum in kuntum ta'lamun ọlọ́run ní kẹ́ nígbàgbọ́ sẹ́mi ọlọ́run kẹ́ nígbàgbọ́ sáà nánú kẹ́ ẹ àti ẹ̀mí yín ọlọ́run ní nǹkan o àmọ́ ò ká tún o ọlọ́run náà ló lóore fún yín jẹ́ ẹ bá gbogbo àlàyé tá à ń sọ yìí a ní kò sí tó jẹ́ jihad mọ́ o irọ́ o èyí tá à ń sọ ni pé wà àsìkò tó ní o èyí tá àwọn ọ̀rọ̀ tá sọ bá kẹ́ kò sógun ọkọ mọ́ torí àlẹ́bùwà muhammadu aláàdúlà ó sọ àsọ́lẹ̀ ó ní tó bá yẹ ẹ̀yin mùsùlùmí tàtàtàdá àlẹ́kùnmùlì umar àwọn nations àwọn ìjọba ayé àwọn lọ́ba lọ́ba ayé wọ́n padà pèsè pèrò léyìn lóyò kíní nídìí ti ń jọ bẹ́ẹ̀ wọ́n pèsè pèrò lẹ́yìn mùsùlùmí lórí tẹ́ bá wo ọ̀gọ̀rọ̀ àwọn countries tí ó ṣèlú islam ìyà tí ń jẹ àwọn mùsùlùmí lè ṣe díẹ̀ china lè fẹ́ sọ ni àwọn míì lẹ́fẹ́ sọ ni tí wọ́n mọ tí wọ́n mọ dúró mùsùlùmí báyìí tí wọ́n sì mọ kún wọn bí ìgbà tá à ń kun ẹran màálù. jọ̀mọ́ kò sí nǹkan méjì tàbí kun wọn lẹ́ o nítorí kẹ́lìmọ̀dà ìlàhà ìlọ̀lá. ṣebí irun lèmi àti wá kí pẹ̀lú àgbàtà lábíà ẹ̀mọ àtún kí ló tán àtún ya sí gbòòrò àtún mọ̀ jẹ́ gbà àtún mọ̀ tàbí ọ̀jẹ́ mùsùlùmí. àwọn kọ́ńtì kan bẹ́ẹ̀ ìpẹ́ pẹ̀rù lásán ẹni pẹ̀rù ní tàgbákò. ẹ̀yin bá wá wá mọ́tálásí náà yín náà tún dáràn ọ̀rọ̀ ànábì ní ti ń ṣẹlẹ̀ wa lórí yìí àsìkò tí ó padà wá di báwọn mùsùlùmí náà ó kọyà àsìkò nígbò wọn bá ka boko haram àwọn alukọ́ira àwọn asaba fún wọn pé àwọn ilé ẹ̀yìn dà dúró ni ẹ̀ tó kọ́sìmọ́ dà dúró mọ́ ẹ jihadi kọ́ ìjẹ́ àwọn Islam kọ́ ló o níbi tó wá burú wọ́n sì tún wá nú mọ́sálásí náà àwọn mùsùlùmí tá ìyá àwọn lajẹ́ wọ́n sì tún wá yí àwa náà mọ̀ pa ẹ̀dá kùsẹ́ náà nù. ìyí lẹ́yìn mọ̀ kéjì àdìgbọ́n ní ìfẹ́ sí ìwọ bá ti wá ń kúrò rí ọmọ rẹ ah, a àmà lọ bọ́ gbogbo kìíní kan tètè pé wá fa ọba yé kán tètè da ọpọlọ kán da padà sí fásitì bá ti gbé kalẹ̀ kótó ni pé yóò dìdàkudà mọ́ wa. bímánìí wà kárọ̀lì ìhàyè wà fọ́lẹ̀ ọlọ́mọdé àti alikun àgbọ̀ ibẹ̀ ìkọ̀tàn wa o kó ṣe àlékún dúró déédéé lójú ọ̀nà ìsìláàmù wa kó dà ṣe àlékún ìmà àti àlékún ìmánì fẹ́ ìkọ̀tàn wa àwọn abẹ́lẹ́ wa bímánìí wà kárọ̀lì ìhàyè wà fọ́lẹ̀ kí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala orílẹ̀-èdè wa ní nàìjíríà ọlọ́wọ́n bá bá wa tó wa ní nàìjíríà àwọn olórí wa bá bá wa dá wọn bá wa وصل اللهم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه وسلم كما بعد gbàgbé شاء الله tí a bá ti kírun tán aládéhùn tá a ti léwu àdéhùn wa náà ní pé jẹnẹrétọ̀ gbogbo jẹnẹrétọ̀ tá a dé mọ́sálásí ìlú ò dáa mọ́ a sì bẹ́ẹ̀ rà mí a sì láwọn ìlú la fi ń jẹ dọ̀dọ̀ mọ́ two hundred thousand naira ọlọ́mọdé àti arílẹ̀-èdè àtúwá ní gbogbo jẹ̀mọ́ èèyàn kọ̀ọ̀kan ó kéré ju ìlérí ládé amúdání one one thousand naira àwọn èèyàn sì ti mú wá insha Allah. bàbá ti sálámà tán ní ìdílé ńlá òun náà ni àmọ̀ gbà kọ́lọ́mọdé àti ọ̀rùn wọn akéwì sọ̀rọ̀. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله